الحمد لله رب العالمين الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأشكره على نعمه ظاهرة وباطنة وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه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 فإنها رجس وكذلك ربنا سبحانه وتعالى بعث إلينا رسوله صلى الله عليه وسلم ليحل لنا الطيبات ويحرم علينا الخبائث هكذا أثنى ربه سبحانه وتعالى عليه في كتابه العزيز ولكن إذا كان الإنسان مضطرا مصابا بمخمصة بمجاعة أباح الرحمن له عند الضرورة تناول الميت والدم ولحم الخنزير أو تناول الميت وأخواتها كما بينها ربنا سبحانه وتعالى في كتابه العزيز ولكن اختلفت كلمة أهل العلم على اختلاف مذاهبهم في حكم التداوي بالمحرمات والنجاسات وكذلك اختصاصهم لبعض الأشياء من هذه الأشياء من سم أو خمر أو لحم بني آدم إلى غير ذلك مما سنريد من أقوالهم ونبين كل قول بدليل إن شاء الله تعالى ثم نسلك مسلك الترجيح في أي قول أصح وأقرب إلى الحق إن شاء الله تعالى أقبل فرما باتو سوان مسلمي؟ أترى لكم إكرات جرفان النبي صلى الله عليه وسلم أن ترى بنات ما كيف مقوى aláwọ̀ bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn àti sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ́ gbèrè àlìkíyàmà allah subhanahu wa ta'ala ń pa gbogbo aláṣẹ kábẹ̀rù rẹ̀ nínú alukur'an ó sì jẹ́ àmọ́ wípé àsọtẹ́lẹ̀ yìí kò yọ àwọn ànábì lẹ́ńbẹ̀ gẹ́gẹ́ bí ó ní kọ̀rọ̀ àti ní gbangba àwa ń bẹ̀ ní gbogbo ìgbà kọjọ kọjáre gbogbo àwọn àlámẹ́rì pátá tó fi ìbẹ̀rù rẹ̀ tì sí fẹ́ni kọ̀ọ̀kan wa kó jẹ́ a lè bẹ̀rù rẹ̀ ní ìbẹ̀rù ti tòótọ́ kọ́sọ́ wa níbi ìbẹ̀rù ti nifak bákan náà anabi sallallahu alayhi wa sallam ọlọ́run rán sí wa láti bá a máa jẹ́ ìkẹ́ fún wa ó ní anabi yóò máa halala gbogbo ntọ́ bá ti dáa fún yín gbogbo ntọ́ bá dáa tó lè sara yín lóore ó ní ànábì sallallahu alayhi wa sallam ó ní yóò máa halala fún yín gbogbo nǹkan tó bá lè kó ìnira bá yín ànábì sallallahu alayhi wa sallam yóò máa kọ̀ fún yín bẹ́ẹ̀ bákan náà Allah subhanahu wa ta'ala ó sàlàyé àwọn nǹkan kan tó ní àgbọ̀dọ̀ jẹ́ ṣùgbọ́n àwọn nǹkan yìí ó náà ní àlìmẹ́yìtà òkú mbete wà ákọ̀wà tíhà àti àwọn ọmọ ìyá rẹ̀ kí ni ọmọ ìyá rẹ̀ ó ní lahmul khinzir ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ wàdẹ́m ẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó ṣe àwọn nǹkan ìní halali fún wa inda dọ̀rúrọ̀ nígbà tí ara bá ní wa kí ni kọ́dúrú ìnira yìí kí sì ni ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n sọ lórí rẹ̀ lórí ìbáhà yìí ìṣe mẹ́ta òkú gbogbo tí wọ́n bá ti dú kéèyàn máa jẹ́ Allah subhanahu wa ta'ala ó ṣe ní èèwọ̀ fún wa kéèyàn máa jẹran ẹlẹ́dẹ̀ ó ṣe ní èèwọ̀ fún wa kéèyàn máa jẹ ẹ̀jẹ̀ sìnkín àìsọ wípé Allah subhanahu wa ta'ala ó pè ní dam nínú suratul Baqara ọwọ́ àtúmọ̀ rẹ̀ níbòmí wípé almasfuh ẹ̀jẹ̀ tó wípé ibi tí wọ́n gbà ti gba ẹ̀mí ẹran ń dà hì hì hì láti bákan náà annabi sallallahu alaihi wasallam ọ ń sàlàyé àwọn àlámẹ́rí lábẹ́ wípé bí ara bá ní èèyàn èèyàn lẹ́tọ̀ọ́ láti jẹ mẹ́ta òkú mbete tàbí láti mú ẹ̀jẹ̀ tàbí láti jẹ ẹ̀jẹ̀ tàbí láti jẹ ẹran ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n àwọn rahimahumullah wọ́n wèé sí àlámẹ́rì wọ́n wá ń gbé e lọ sípò wípé ǹjẹ́ ara níni tí ń bẹ fún ẹni tí ebi ń pa tó fìdí wípé ó fẹ́ kú ṣé o náà ó lè fà á kásẹ ìbáhà gbogbo ntọ́nàmà subhanahu wa ta'ala tó se ní èèwọ̀ kásẹ ìbáhà rẹ̀ ká pé ọ lẹ́tọ̀ọ́ nígbà tí ara èèyàn ọba yánà káàkà sí ààyè ìnira akọ́rọ̀ àwọn àfáwà díẹ̀ lórí rẹ̀ ní ìjẹjọ kí ni ìdú àwọn ìmáàmù Malik ná gbogbo àwọn àfá àpàtà ni wọ́n panupọ̀ ńgbàwó èso ń wípé gbogbo tí Allah subhanahu wa ta'ala ti ní èèwọ̀ ní jíjẹ rẹ̀ láti fi nǹkan náà ṣe ìwòsàn ṣùgbọ́n bá a ṣe lẹ́tọ̀ọ́ láti jẹ òkú mbete ntógú gífà bẹ́ẹ̀ náà la lẹ́tọ̀ọ́ láti máa jẹ ẹ̀jẹ̀ ẹran bẹ́ẹ̀ náà la èyàn ẹ̀jẹ̀ níbi tí wọ́n gbàdú ẹran tó ti sàn ká gbé ká máa ṣe ká máa fi jẹ kọ́ tàbí kéèyàn ọmọ ọmú bẹ́ẹ̀ náà bákan náà a sì lẹ́tọ̀ọ́ láti máa jẹran ẹlẹ́dẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́bí dé

àṣẹ léwu náà ká fi eléyìí kún gbogbo àwọn àfa àpáta ní apanupọ̀ wípé a gbọ́dọ̀ máa fi nǹkan tí ọlọ́run bá ṣe ní àrọ́mù a gbọ́dọ̀ fi ṣe ìwòsàn lókùrú gbàtà bá ti rí nǹkan mi tó jẹ́ halali ṣùgbọ́n aláàárẹ̀ ní nkúlẹ̀ ẹ̀rù ń bá wà lórí kẹ́mìrì ọmọbọ̀ lórí ìnira yìí lẹ́tọ̀ọ́ láti ka ìnira tí ń sọ náà sí tí ó ṣe ìbáhà tí ó sọ gbogbo nǹkan tí ó dá tẹ́lẹ̀ kọjẹ́ ṣé yóò lè sọ́dẹ̀tọ̀ fún un láti fi lè bá ṣe nǹkan ìwòsàn àmọ́ Malik rahimahullahu ta'ala a sọ̀rọ̀ tí wọ́n sọ nípa wípé a gbọ́dọ̀ dán o kọ́dà òkú mbete lọ́jẹ́ ni o kọ́dà ọtí ni o kọ́dà nke igan a nǹkan míì kun àáfi nǹkan míì kó kan ààyè náà ni tí ẹ̀mí ẹni ìbá pin tí wọn ò rí nǹkan míì tí a lè fi tọ́jú rẹ̀ ayaafi ogun tí a ń tọ́ka sí ṣùgbọ́n tí ọlọ́run ọba ọba fẹ́ tó ṣe léèwọ̀ tẹ́lẹ̀ ní jíjẹ rẹ̀ tàbí nílò rẹ̀ tí ọba wá kún ìwòsàn yẹn ó jẹ́ wípé wọ́n lu wọn ó sì fi pa ẹni yẹn la kò gbọ́dọ̀ gba ẹnu rẹ̀ bọ́síkùn rẹ̀ aṣọ ní ìjẹjọ́ kí ni àwọn Hanabila kí ni wọ́n sọ lórí rẹ̀ aṣọ ní ìjẹjọ́ kí ni Abu Hanifa kí ni wọ́n sọ lórí rẹ̀ aṣọ ní ìjẹjọ́ kí ni àwọn Shafi'iyya níbo ni wọ́n lọ lórí rẹ̀ aṣọ ní ìjẹjọ́ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ àwọn àfà wọ́n wá mú àwọn nǹkan kọ̀ọ̀kan wípé tá a bá wo èyí tí Allah subhanahu tó se ní èèwọ̀ ní jíjẹ yìí àti àwọn ọmọ ìyá rẹ̀ hurrimat alaykum damu wa lahmul khinzir òkú mbete ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ ṣùgbọ́n tí ara bá ní débi wípé ó ti fẹ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n gbóná ẹ̀jẹ̀ yìí àwọn àfà wọ́n wòye sí pípọ̀ wọ́n sì ṣàlàyé rẹ̀ wípé àwọn nǹkan míì tọ́lọ̀ wọn subhanahu wa ta'ala tí ọ̀dà kọ níbi in tó ní ká fi gbé inú ròyìn ṣé ó lè sáwa náà lè fi kún fúnra wa ara kí n tọ́lọ̀ wọn bá ọ̀dà albaul ìtọ̀ anabi sallallahu alaihi wasallam sama albaula rijisan anabi pè ní ẹ̀gbin ó sì pè ní nǹkan burúkú bákan náà sáà lè mú ní àsìkò nira àti ìsọ̀rọ̀ pé a fẹ́ fi ṣe nǹkan ilé nǹkan ìwòsàn bákan náà tá a sọ̀rọ̀ báwọlù tàn tá a bá ń sọ̀rọ̀ ìtọ̀ ǹjẹ́ alìkọ́mùrù ọtí so náà wọnú tí Allah subhanahu wa ta'ala tọ́ka alẹ́ fún wa yìí bákan náà maita lọ́lọ́wọ́n ọba dáàkọ sahih okúmbete bákan náà ọdá akọ ẹ̀jẹ̀ sahih bákan náà ọdá akọ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ sahih tó bá wá jẹ́ wípé méjì lè yàn nínú tọ́lọ̀wọ́n ọba dáàkọ tá kan nínú tọ́lọ̀wọ́n ọba ọ̀dáàkọ kí ni ìdájọ́ rẹ̀ ẹni ibi ti pabó dì kọ́njọ́ àmọ́ fi rúwádàn bẹ́ẹ̀ kàn wá ó rí òkú mbete ńlẹ̀ ó sì rí ẹran ẹlẹ́dẹ̀ ó sì rẹ́rin èèyàn kí ni yóò sí láàrin mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ arínú àwọn àfa tí wọ́n jí oyé wa wípé ìtọ̀ ọtí àìsí wọn nínú tí Allah subhanahu wa ta'ala tó dákọ yìí tó sì jẹ́ pé gbogbo ń tó dákọ àti rí ìran nǹkan tí yàn fi máa ń gbénú dúró àti rí ìran rẹ̀ méjèèjì ìyí máa kọjẹ́ jíjẹ tàbí kọjẹ́ mímu ọlọ́run sì dákọ ẹ̀jẹ̀ ó lè jẹ́ mímu ó sì dákọ ni ó gbọdọ̀ mú wọn nítorí wípé ntẹ́ èèyàn lè jẹ ńgbà araba ní tàbí ntẹ́ èèyàn lè mu ńgbà araba ní Allah subhanahu wa ta'ala ó ti ṣàlàyé rẹ̀ àwọn ikọ̀ yìí ó làwọn tó jẹ́ pé la yaruna dukhula alqiyas fi rukhas ntẹ́ Allah subhanahu wa ta'ala tó bá dẹwọ́ mbẹ́ wọ́n ní ntọ́ bá dá akọ́ nbí ìdẹ́wọ́ nìkan ńlá

bí ó jẹ́ pé ara àpilẹ̀ nǹkan tí wọ́n ti gbọ́yé nínú ọlọ́dọ̀ àníbí wí báyìí ibnu shihab az-zuhri rahimahullah rahmatan wasi'a afaani mastawda'tu qalbi ilman fanasituhu èyí tí fi ìmọ̀kà tí mo gbọ́rí lẹ́nu ọ̀kanú àwọn olùkọ́ mi kí n wá fi ọkàn mi kí n fi ṣe stọ́ọ̀rẹ̀ kí n tún màmá inú èsì ìfẹ́ kí wọ́n sọ nǹkan fún mi lẹ́ẹ̀mejì kọ́dà gbogbo àdífì wọn Bukhari lápẹ̀rẹ̀ kí wọ́n kà fún àfà ẹ̀ẹ̀kan náà wọ́n kà fún ẹ̀ẹ̀kan náà náà ló sì dúró lórí rẹ̀ tá a bá ti ẹ̀fẹ́ mọ tí àfà sọ yìí èmi ò tún tí ì rí ẹlòmíì ẹlòmíì lè ka tójú tí mo ti kà lọ́wọ́ tọ́pọ̀ o tí èèmà híyá Qur'an bẹ̀ lára rẹ̀ bí àfà Zuhri hafidhul Qur'an li thamanina laylatan eighty days ló fi há Qur'an nítan àfàtà torí pé táwọn sọ̀rọ̀ ń pa àwọn àfà agbọ́rọ̀ dì á ma pàtẹ́ kí kàn ṣe gbẹ́nìkan tí kàn ń tí a kí ni kí lè lẹ́yìn dá sínú ẹ̀sìn kìí sí èyàn yẹpẹrẹ o oṣù méjì àti ogójọ́ ilófíà òdìdí kùránì láti bákọ́rọ̀ dì náà harfan bi harfin tí ó sì mistake kaba ilẹ̀ rahimahullahu rahmatan wasi'a ibn shaba zuri àwọn òrí kéèyàn máa fi tọ́lọ̀ ń bá ti dẹ́wọ́n bí nǹkan kéèyàn wá gbé nǹkan míì tó lè jọ wá no no no torí wípé ní tí ọ̀lẹ́tọ̀ ni nípìnlẹ̀ ìdẹ́wọ́ yẹn kò ní jẹ́ nǹkan míì ò lè kónú ẹ̀ mà lápẹ̀rẹ̀ àáfà tí wọ́n bá gbàwẹ̀ Ramadan tí wọ́n bá bọ́ sájò àáfà máa ń sínú èyí sì padà tó àwẹ̀ ìgbà padà tí àwọn gbà ń ṣúrọ̀ wọ́n wá travel pẹ̀lú ẹ̀ àfọ́ ọ̀bà túnú ọ̀rọ̀ bá ní à yẹ zúrì kúntà sọ ìmọ̀ fi aṣọ́rọ̀ wà tuftir wà kúntà tuftir fi ramadan kápẹ́ ramadan lọ́gbà tó sì ní àjò báyìí tó ti àtúntò jẹ́ pé lọ́rọ̀ yẹn tí gbogbo wa panu kò lè gẹ́gẹ́ bó sì wà nù Qur'an àti inú àdìsàn sàlám ọmọ túnu ó sì nu ó sì gba padà lẹ́yìn rẹ̀ kí lọ́wọ́ adé tó lè já ti aṣọ́rọ̀ yìí ó ní fa inni sami'tu rabbi yaqul ó ní tí mo gbọ́tọ̀ ramadan sọ̀rọ̀ min ayyamin ukhra ẹn tí bá ń bẹ lájò nù yín tàbára rẹ̀ ọ̀bà yá mo fún ní ẹ̀tọ́ kọjáwẹ̀ wa máa gbà padà nínú àwọn ọjọ́ mi walam yaqul dhalika fi Ashura ọlọ́run sì sọ bí Ashura o ń ṣe wá gbé ìtọ́lọ̀ǹgọ̀ sọ sí ààyè ibi nǹkan tí ọlọ́run ọba sọ tara sọ wárọ̀rùn ni ìbẹ̀rù ọlọ́run ọba òun ni máa ń mú àwọn àfa láti máa ṣe ara rẹ̀

ìsìláàmù ẹ̀sìn tí ń kan ọpọlọ ní ìkó báyìí ní gbogbo ìgbà tó jẹ́ pé ń chájì ọpọlọ ni kìí sí ẹ̀sìn tó fẹ́ sọpọlọ di dìndìnrìn tàbọ̀ fẹ́ sọpọlọ di mọ́lẹ̀dánúrò lápẹẹrẹ tí ara bá níyìn tí Allah subhanahu wa ta'ala lòun ṣe lẹ́tọ̀ọ́ fún tó bá fi di pé yọ́nà mọ́ òkun ẹ̀mí rẹ̀ kọjẹ tó ní kọ́ máa jẹ tẹ́lẹ̀ sẹ́rù sọ ni àbí àzímà sọ́nà ń dẹwọ́ ni àbí dẹdẹ ni ọ̀jẹ̀ fún tọ̀ tọ́jẹ́ wípé tí ó bá lọ pé ìpayọ̀ ọlọ́run ló fẹ́ lò ó sì wà ní jẹ nǹkan tó ni kìí sí rúkṣọ àzímà dẹdẹ ni fún lásìkò yẹn kọjẹ òkú ń bete dandan ni fún lásìkò yẹn kọjẹ ẹ̀jẹ̀ kápẹ́ ní òpinnu rẹ̀ fúngbà díẹ̀ tí èdè ibi tí ó ti rí àdáàlì jẹ dandan ni fún kọjẹ rẹ̀ lẹ́dẹ̀ kápẹ́ lọ́bá rí ní àsìkò yẹn nítorí wípé azima ní nǹkan ìjẹ fún tọ́yì tí ìbọn wa gbọ́dọ̀ sọ̀tà aláyé tí bẹ́ẹ̀ wọ́n wá mú pípọ̀ á rí wípé ojú mi alẹ́ mi lè máa wò pé kó sì wà ló jẹun tó fi ekú egúngún torí ọlọ́run ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ẹni tó bá ti làálẹ̀ ilẹ̀ yóò sì nílé o ilẹ̀ yóò fi bari ẹnu mi ilẹ̀ fẹ́ gbọ́lá fẹ́ tí ò gẹ́tẹ̀ eku ju ẹni tó jẹ lọ ṣùgbọ́n ṣé ń tọ́nà ń wá dẹwọ́ fún tí ìdẹwọ́ wá ń túmọ̀ pé ó di dandan torí pé ìsọ ẹ̀mí ni sọ ńlá fún ní ipò jù abẹ́ni tó fi ń sáfi pé mo nífẹ̀ẹ́ ọlọ́run ju anybody lọ ń sáfi para mi so láàfù ní ipò jù tá a bá gbọ́ wípé òun láàfún nípò jù á wà máa wò wípé nǹkan ní òtún máa ṣẹlẹ̀ lérí àlámọ́rí kí ni ojú ọmọ ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà gá òkú á kéèyàn ò dúró bí ọlọ́run dúró sí ni kílẹ̀ yìí o lábẹ̀rẹ̀ ẹni tó kéwú tọ́lọ́ sí pé kíkí oyè kùránì wà tán sọ́yìn bàkọ́ni wà tán sọ́yìn mùsùlùmí wà tán súnánù wà tán masalibu ó sì mẹ́gẹ́wó tó yẹ ọwọ́ afẹ́ máa kọ́ gbogbo òdìdí ìlú wọn kéwú ọwọ́ abẹ́rẹ̀ fún fatia bisimilayi rahman rahim títí wàlá dọ̀ọ̀lì ni wọ́n fún wọn ń kà fún wọn ń gbọ́ ọkọ wọn tán tó hmm. ni ṣùgbọ́n ọlọ́run rí èdè tí ó tí ó wà fọwọ́ mi pa ọ̀rọ̀ náà ọba rẹ̀ fati àná láàmà kà lọ́wọ́ lè pa ntí lè pọ̀rọ̀ náà ọba rẹ̀ kí ni wì lálẹ́ kí a bẹ́ẹ̀ tí wọ́n bá sì parẹ́ wọn ò ní kọ nǹkan sí ẹ dákun ìpayà tá a ìpayà ọba sọ fún pé kó gba nípayà ló fi àdìpọ̀ ọdún gbogbo ju fatia lọ a rí wípé gbogbo wa náà a padà bù ìdán ajẹ́ wípé èyí tó àwọn bábá ti dẹ̀wọ́ ń bẹ̀ ká gbà wípé èyí tó fẹ́ ká fi sin níbẹ̀ nù torí pé àwọn akọ́ ni Allah lè lọ́wọ́ subhanahu wa ta'ala ní wọ́n fọ́nà wọn bá àwọn bọ̀ lára bẹ́ẹ̀ ẹnì tí ara bá ní láti jẹ tọ́lọ ní kọ́mọ̀ jẹ tẹ́lẹ̀ rúkúsọ̀ yìí tó di àzímà láti fi ṣe ìbùkọ́wò ẹ̀mí rẹ̀ láti fi ṣẹ́ ẹ̀mí kú yìí a ní dandan ni fún yàn kò sí bẹ́ẹ̀ bó jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfa nípa pé só lè jẹ́ lájẹyó àbí kò gbọdọ̀ jẹ́ ní àjẹyó àwọn apá kan ní ó lè jẹ́ lájẹyó àwọn apá kan ní kò gbọdọ̀ jẹ́ lájẹyó àwọn apá kan sí àtọ̀ láàrin ẹni tó bá já rìnrìn àjò àti ẹni tí ń bẹ núùlù kápẹ́ núùlù ni ọ̀yẹn ti ni ìyẹn ti mú té ilé tó bá wọn tó fi di wípé òkú méjì ni wọ́n fẹ́ jẹ wọn ò ní jẹ́ lájẹ yóò tọ́rọ̀ lé ṣe bùkátà míì fún wọn padà ṣùgbọ́n kápẹ́ tí ń travel ní ibi ó sì rí náà rán ibi tí sì ń gbé lọ́rọ̀ yìí ọ̀nà tó jìn owó jẹ tiẹ̀ ní kíni o lájẹ yóò kára fi àwọn mọ̀sáìlò lè yànlẹ̀ àwa ń bọ̀ àlìbáwọ́lù ìtọ̀sẹ̀ só náà wọnú ìntọ́wọ̀n bá ṣe ní rúkṣọ́ ìdẹ́wọ́ yìí lásìkò gbàtara bá níyàn séèyàn lè mú ìtọ̀ àkọ́kọ́ masala wọn bẹ lórí àbúwá tọ́jọ́jámù báwọlú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń fi ìtọ̀ màálù ìtọ̀ ràkúnmí sí àgbo ṣe nǹkan ìlera ṣé alẹ́rì fún àbí alẹ́rì fún ìtọ̀ ó méjì báwọ́lù màá yú kálù láhùn ìtọ̀ gbogbo ẹran tá a bá máa jẹ nínú ìsìláàmù tọ́lọ̀ ń ní ẹ̀tọ́ ǹjẹ́ àlàálì rẹ̀ ọmọ àbí ọmọ Malik rahimahullah àti Ahmed rahimahullah àwọn ní gbogbo ẹran tá a bá máa jẹ rẹ̀ máa a sì lẹ́tọ̀ọ́ láti fìtọ́ rẹ̀ ṣe nǹkan ìwòsàn gẹ́gẹ́ bí màálù gẹ́gẹ́ bí ewúrẹ́ gẹ́gẹ́ bí ẹ gẹ́gẹ́ bí ẹṣin gbogbo ẹran tọ́jọ́ wípé jíjẹ rẹ̀ halali ni alẹ́tọ̀ọ́ láti fi ìtọ̀ rẹ̀ ṣe nǹkan òògùn ọ̀rọ̀ kejì ó ní ọ̀rọ̀ Abu Hanifa àti alimamu Shafi'i wọ́n ní ìntà ìjẹrẹ rẹ̀ o àti ìntà ìjẹrẹ rẹ̀ o ìtọ̀ rẹ̀ haramu ni nàjásásì làwọn sọ ń parí kò sí ǹtọ́ tọ́ mọ́ ń bẹ̀ ẹ̀gbìn gbogbo ẹ̀ àwọn bọ̀ جاء في الصحيحين من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أنس مالك ó ní kọ́dìmọ̀ unasun min uklin aw Murayna àwọn èèyàn kan wọ Mẹ̀dínà lọ́dún kan láti ìran ukilu àti Murayna wọn wọ Mẹ̀dínà. fa asilamu wọn gba asilamu wà báyọ̀ sọ asilamu wọn gba gbogbo tọ́lọ́ fún ànábì nínú òfin wọn làwọn mọ̀ bá tẹ̀lé ṣùgbọ́n àádùn lọ́dọ̀ rẹ̀ mẹ́dínà káti ẹ̀ fi máa kọ́ ń pa ìmẹ̀ ẹ̀sìn wọ́n wà lọ́dọ̀ sàṣẹ́ mẹ́dínà ti fa ṣùgbọ́n pàtó sísà torí àwọn òkú ni wọ́n ìjítẹ́wùlì mẹ́dínẹ́ta àlìjáwà àrùn tí máa ń dààmú agbẹ̀dùkùn òní ń pè ní jáwà lọ́bọ̀wọ́ wọ́n yọ vẹ́ẹ̀bù ni téèyàn bá wọ ìlú kan tí ọ̀bá tó fi adigbé èèyàn karùn-ún bẹ̀ tó wá járùn ọ̀nà wọn ni ìṣtáwà ìṣtáwà al-Madina tàbí kí wọ́n sọ pé ìstáwọ́kọ̀mà ìstáwọ́kọ̀mù al-Madina tà gẹ́gẹ́ bó ṣe wà wáyà kan lọ́dọ̀ Imam Muslim ìstáwọ́kọ̀mà náà ìtumọ̀ náà ni wípé wọ́n kó wà wọ́n kó wà láà nínú bọ́bá sì wà tó lè sọ pé ìstáwọ́balù wàhálà dàmúdà àbúbá wọn kùn pẹ̀lú wíwọ̀ tí wọ́n inú rìwáyà mi wà gánà bíi màdínẹ́tì àlìmúnú bẹ́ẹ̀ sì ni àjàkálẹ̀ àrùn ọ̀pọ̀ mẹ́dínà nígbà táwọn èèyàn ìdé nínú ẹgbàá mi in tó ṣe ẹ̀sìn wọn ni birisam inú ẹgbàá mi in tó ṣe wọn ni shirisam ala kulli hal àwọn ẹni ìsákò àrùn pẹ̀lú gbígbé mẹ́dínà yìí wọ́n ṣẹ́kọ̀ hàlàhùn ila rasulullah sallam wọ́n bára bá nàbí sallallahu in ti ń se wọ́n ìlágbára omi ìlú ìkọ̀bá aláàmù oúnjẹ ìlú ìkọ̀bá aláàmù ara ní a fa sakumet butunuhun ikùn gbogbo wa wúwáì gbẹngbẹngbù pé in ti ń se lẹ́yìn náà ní ìsẹ̀lẹ̀ náà arábì sọ́kọ̀ ọ̀rọ̀ sọ́kọ̀ ọ̀rọ̀ wọn gbogbo wọn sún àrò òkú la bí wọ́n máa rí pápá rí nǹkan kan lọ́mọ ọ̀la padà kò burú oní tásì nǹkan kan bẹ̀ tẹ́lẹ̀ kí ni ìmọ̀ mu tí wọn ò rí mọ́ wọn máa mu wàrà pọ̀ ọ̀dà fa amarahum bil liqa anabi ni ẹ máa wá lọ sí dilhajar ààyè kan ni láà ó jìnà sí Mẹ́dínà díẹ̀ ibẹ̀ ni ẹ ti máa ń da àwọn ràpọ̀mí anabi. tọ́jẹ́ lákùnmí ọlọ́mọ tí ànàbí àtàwọn aráalé máa ń mu wàrà rẹ̀ ibẹ̀ ni wọ́n máa dà wọn ti jẹ bákan náà àwọn àkùnmí zaka náà ibẹ̀ ni wọ́n ti máa jẹun àwọn sọ̀rọ̀ wọn ní tẹ́ bá débẹ̀ kẹ́ ń yẹn jẹ o náà ni ẹ̀rọ àṣàṣàràn tánàbí bọ́kùnrin ní kò sí wàhálà kẹ́lẹ́ dá máa sọ ní nǹkan kọ́ kí a máa mu wàrà ràkúnmí dáadáa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ká sì máa mọ̀tọ́ rẹ̀ a máa mú gán náà ti gbọ́ ẹni yọ́ dà àwọn ẹran ìlọrọ tí wọ́n ti yó yọ́ bá fún wàrà mú wàrà nígbà tí ara wọn yá wá pé kí la ibi ìjìnà sí mẹ́dínà. ojú ànàbí rí o ibi jìnà sí mẹ́dínà ẹni tí sì ń sọ kìíní ìlú náà ní bí péréte ní ń sọ tá a bá yẹn lọ́rùn kọ́ adúgbò bóra kọ́mí títà nàbí mẹ́mẹ́ tó tọ́ títí títà nàbí gangan àti gbogbo àpótí mẹ́mẹ́ khamstashar fifteen ní gbogbo ẹ̀ tó sì jẹ́ra kọ́mí ọlọ́mọ gbẹ̀ngbẹ̀rún torí pé lè kọ́ ọ̀rùn lọ́dọ̀ lárúbáwá jámùrù ni fún lẹ́kọ́hà tàbí lákọ́hà gbogbo ràkúnmí tàbí gbogbo nǹkan bí obìmọ tó bá bímọ tí ìbímọ rẹ̀ èjò oṣù kan oṣù méjì lọ tó fẹ́ gbẹ̀rún lóṣù mẹ́ta wọ́n mọ̀ pé lẹ́kọ́hà torí pé wàrà ọ̀pọ̀ lọ́yàn rẹ̀ táìmù yẹn tí bá ti ń kọjú oṣù mẹ́ta wọ́n mọ̀ pé làbún wàrà ń bẹ lọ́dọ̀ rẹ̀ náà ṣùgbọ́n kéèsè bíi tìgbà tó ẹsẹ̀ bíi ọmọ wọ́n sá yìí bí wọ́n sì dáwọ́jọ lórí yàsáàrù náà wọ́n bá nìyàn pa ṣùgbọ́n nígbà wọn pa wọ́n lọ rèé kí èso bọ́ná wọ́n fi létí rò ojú ẹ̀ méjèèjì fọ́ wọ́n ní ẹ̀gún wọ́n gbàmọ́lá lọ́tún lọ́sì wọ́n yọ ojú ẹ̀dà nù wọ́n ṣe ríra dáradá ṣùgbọ́n ta ní ọ̀sán kọ́ńtà sàrà ànàbí ọmọ fàjẹ́ al-khabar fi awwal an-nahar kọ̀pẹ́ ìròdọ́dọ̀ ní sàṣẹ́lẹ̀m láàárọ̀ ọjọ́ tí wọ́n bẹ̀ dìde ó fi kúrúzù ibnu jábìr àlìfihiri ó fi so lórí wọn pé ìrẹnikọ́ o lídìí àwọn èèyàn àwọn mẹ́rin ló gbé dìde ìṣirò náà fáàrí sani àwọn tí wọ́n ma ọfà ata tí ẹ̀sìn mẹ́sìn àwọn twenty cruise máa so lórí wọn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n wọn bá lọ kọ̀dá west nígbà wọn sáré nìrìn ọlọ́run sàpè kí wọ́n bá wọn wọ́n sáré gbogbo wọn kó wọn kò wá sí Medina ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí fourteen péré òní erídà wọ Madina nínú àwọn ẹrẹ ìkan ọra ìtàn tiwọn ìdájọ́ tí ń bẹ ń bẹ nígbà tá a bá débi hukmul hiraba a máa ṣàlàyé rẹ̀ kí ni ìdájọ́ àwọn tí wọ́n bá ń da àlàáfíà lù láàmú kí ni tó lọ ń sọ kọjá ìdájọ́ wọn láti sánmà tó jẹ́ pé téèyàn bá chẹ́ǹjì ẹ̀ kò ní rójú rí ọlọ́run ọba ńgbàtà bá débi yàn àmà àmà àmà sàlàyé rẹ̀ àwọn bọ̀ àwọn àfáà ní ìmáàmù Malik ìmáàmù Ahmed ní gbogbo ẹran tí wọ́n bá ti máa jẹran rẹ̀ nínú ṣẹ̀ríà ìtọ̀ rẹ̀ halali ni haadha rasul salawatullahi wa salam alayhi ó ń fi ìtọ̀ ràkúnmí ṣe ìwòsàn fún àwọn èèyàn eléyìí jẹ́ lórí pé ẹran tá a bá máa jẹ halali ó ní ìtọ̀ rẹ̀ ìtọ̀ rẹ̀ yé sí ẹ̀gbin ọ̀rọ̀ yẹn clear bákan náà àwọn tí wọ́n ní àwọn ọ̀gbà wípé ẹ̀gbin ni wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó kàn lò ó láti fi ṣe ìwòsàn ni ìnàmọ̀ sàrọ̀sàrọ̀sà lè tàdáwí ìfi ṣe ìwòsàn ni bẹ́ẹ̀ sì ni téèyàn bá rí nǹkan míì fi ṣe ìwòsàn èèyàn lẹ́tọ̀ọ́ àti fi nǹkan àrámù ìwòsàn ẹ̀rí tẹ́wọ̀n fẹ́ mú bẹ̀rù àwọn àfààní kìí ṣe ìfiṣẹ́ ìwòsàn gangan ìlà nẹ́bì fi halálà rẹ̀ halálì gangan ni tẹ́lẹ̀ nítorí wípé kìí ṣe ẹ̀gbin òun ni ìtọ̀ ẹ̀rẹ́ta gbogbo ẹ̀rẹ́ta bá máa ń jẹ ara rẹ̀ lára ẹ̀rí wá arísọ̀rọ̀ ó yí kàbá lórí nǹkan ọ̀gùn tó sì jẹ́ ràkúnmí rẹ̀ ó fi yí kàbá sọ̀rọ̀ wá tún lọ́sọ̀rọ̀ kọ́ àwọn àtúnbí ń béèrè níbẹ̀ kàbá sì ní mọ́sálásí ni bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ pé ìtọ́ ẹran tá a máa jẹran rẹ̀ ọba jẹ́ ẹ̀gbin ni anábì ò ní mú wọnú mọ́sálásí kọ́ máa fi ipò lé ọlọ́run torí pé kò ṣeé bá sọ̀rọ̀ kó dáko gbogbo tí ń lò bí thirty minutes ní mọ́tò ọ̀hún gbogbo tí ń lò tí ń èbóde thirty minutes náà ní mọ́tò ọ̀hún wọn èyí kò sì so dẹ́ńgẹ̀ mọ́ ní lábẹ́ táàgì mọ̀ pé náà ànábì ò lè bá sọ̀rọ̀ ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé náà olùwáyà wọn sùn nǹkan mọ́ ní abẹ́ ń tọ́fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àlẹ́bí sàṣọ́lẹ̀ wípé àwọn ẹran tá a máa jẹ ìtọ̀ wọn kìí sí ẹ̀gbin a sì lè fi ṣe kí ni o a lè fi ṣe ìwòsàn ṣùgbọ́n èèyàn èèwọ̀ ní èèyàn gbọ́dọ̀ di èèyàn ànábì sallallahu alaihi wasallam ó sì pé ìtọ̀ fún wa ní ẹ̀gbin ń tí ọ̀dà ajẹ́ pé ìtò èèyàn yóò ma bá ìdájọ́ gbogbo àwọn ẹran ìbá jẹ ìtọ̀ wọn yóò ma bá o yóò ma bá ìdájọ́ yẹn lọ ẹ̀rí wọ́tàwọn àfimúlẹ̀ wípé gbogbo nǹkan tí máa ń ìsà máa ń ń pé táàkùn ẹ̀ ní gbogbo àwọn a mùsùlùmí ni à ń kínú fọlọ́ à ń sẹ́kù ẹ̀ ìtọ̀ wá sì jẹ́ ẹ̀gbin àwọn àfọ àwa ní ṣètọ́n ti ń da yẹ́rù gan ìtọ̀ rẹ̀ ìṣẹ̀gbin alọ́sùn tàbí ọ̀rẹ́sẹ̀ bẹ́ẹ̀ kí ni dalilu wa jẹ́ àfisọ̀ yẹn ní hadithi abúlébìn Umar radiyallahu ta'ala arọ̀rọ̀ Umar abúlébìn Umar ó ní wọ́n sọ̀rọ̀ ọkùnrin kan fún ànábì onẹ́sì ni wípé ìmọ̀ jílòrù tẹ́lẹ̀ kò jì mọ́ àdìmíní dáríkùn rọ́jùl bá a ṣètò fi òdùnà yìí ẹni tí bá ń jíròrò tẹ́lẹ̀ tí ó jì mọ́ èṣù lọ́tọ̀ sí létí hùn ó ní òjò ọmọ ẹgbọ́ ogun tí ń ṣẹlẹ̀ níta àwọn àfọ́ àkànní sétọ̀ gangan ni àbítọ́kọ̀ wọ́n ní ìtọ̀kọ̀ pé ànábì kan sọ́ba ni ṣùgbọ́n ọ̀rọ̀ fẹsẹ̀ múlẹ̀ ní jẹ́ ìyọ̀pọ̀ ṣùgbọ́n bàtà nàbí sọ̀rọ̀ ìtàn ìjò ní wọ́n lọ mú àbílẹ̀bùnú lọ́rù wa wọ́n wá ní kí láwọn òfìsì wọ́n lọ bu omi sínú dẹ́ngẹ̀ ẹ máa wá fọ etí rẹ̀ wọ́n sì tọ̀ sí létí àyìnbó wà á fọ etí rẹ̀ kú òbí ìtọ̀ ṣèitán dẹ̀lí lón aláàtọ̀ àárọ̀tì báwo ṣèitán ala kulli hal ìkẹlẹ̀ máa wọnú ara wọn ṣùgbọ́n ìtọ̀ nàbí adama a lè máa fi ṣe ìwòsàn bákan náà a ṣùgbọ́n a lè máa mú àti ìwòsàn a máa mú tọ́yì ọtí sáà mú ọtí ara bá wá pé a dípò tí ń bẹ̀yẹ kú kí ya mutí gẹ́gẹ́ bọ́n bá ṣiṣẹ́ ìbáhàtì àwọn apákan àfáà ní ọtí ò sí nú tọ́lọ níyàn lè ni tọ́fà wọ́n ní tọ́pọ̀ ní pé Allah subhanahu wa ta'ala ó ní a'udhu billahi minash shaitanir rajim hurrimat alaykumul maytatu òkú nbẹ̀tì àṣírí èrò fún yín wọ̀dán àtẹ̀jẹ̀ wọ̀lámùlẹ̀ ǹzín àti ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ tọ́sọ nítorí pé ọtí ń tiẹ̀ kò lè mú ebi lọ kò sì lè yóòyàn téèyàn bá mú torí pé déédéé ń tá lè mu déédéé déédéé nǹkan tí kò gbọdọ̀ yó ni tó bá ti jọ́ tí torí tó bá tó bá mu tí ọba yó yóò tún kó nu wàhálà mi wàhálà mi ò ní kò sí yóò kò sínú ìhòríra ọtí ọba ń pa ìná in tó dẹ́pẹ́ èèyàn gbọdọ̀ mú yó téèyàn bá mú yó yóò tún dá wàhálà mi ilẹ̀ béèyàn bá sì mú yó in tó èèyàn torí ẹ̀ mú kò ní lọ. tọ́yì ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ míì táwọn àfáà sọ wọn ni alẹ́ tọ̀ tí ara bá ní èèyàn báyìí láti lè mú láti lè mú ọtí. kọ́dà ìnira gan ó tún kó ìtọ̀ náà mú papà wọ́n ní kílẹ̀ rí wọ́n ní Allah subhanahu wa ta'ala tòótọ́ ọ̀tọ̀ kọ̀dá ọtí ṣùgbọ́n ó sì dá wọn náà wọ́n ní bí ìbò wọ́n ní torí pé ẹ̀jẹ̀ àtẹrẹ ẹlẹ́dẹ̀ tọ́lọ́wọ́ bá tí ànábì padà fi kún tọ́lọ̀ fi kún subhanahu wa ta'ala tó wá pé ọtí àti ìtọ̀ ló kọ láàyè mi tó mi pé gúrùpù kẹ̀kẹ́ náà ìlẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ àti tọ́ àti ọtí àti ìtọ̀ náà ò ní ẹwà wọ́n ní kìnnì nǹkan náà wọ́n ní Allah subhanahu wa ríjísù ni àdébí sì pé ìtọ̀ ní ríjísù nǹkan burúkú nǹkan ẹ̀gbin séèsù a tún pé ọtí náà ní ríjísù níbo náà ti pè bẹ́ẹ̀ nínú suratul Maida a'udhu billahi min amali shaitan fajtanibuhu رجس من عمل الشيطان سمى الله سبحانه وتعالى الخمر رجسا كما سمى رسول الله صلى الله ìdán tọ́nà ń bá ti wá lè pé ẹlẹ́lẹ́dẹ̀ náà ni ríjísù ó sì ó pé ọtí ní ríjísù àrábí náà pé ìtọ̀ ní ríjísù ajẹ́ wípé ríjísù náà gbogbo tí bá ti ń jẹ́ bẹ́ẹ̀ náà tára bá ti ń níwá alẹ́tọ̀ láti fi gbé inú ró hmm. àbọ̀ àtàdáwí ìfi àwọn nǹkan iṣẹ́ ìwòsàn àwọn àfáà ọtí nìkan mú ìtọ̀ òkú mbete ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ìdájọ́ rẹ̀ asọ́ papọ̀ báwọn ní ìjẹjọ́ àwọn tí wọ́n ní pé èèyàn lè fi para ni ẹ àwọn míì pé èèyàn lè mú ni ẹlẹ́sìn kankan sásun ní ṣùgbọ́n à ń bọ̀ mí ìdájọ́ tiẹ̀ náà lòdìdì ṣùgbọ́n ọtí kádà ò àkọ́kọ́ ń mọ́sálà ilẹ̀ onintangbe ni sakaru nínú ìdè lọ́rọ́wá biskanis bifati sin walkaf àti sukuru ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin sakaru àti sukuru sukuru ni ti máa ń múyàn rírà sakaru ni nǹkan téèyàn máa ń mu téèyàn lè máa ń rírà ṣùgbọ́n náà di ọtí sakaru a sì máa túmọ̀ ọtí gangan Allah subhanahu wa ta'ala bá ní sọ̀rọ̀ suratul Nahl wípé lára ìmọ̀tọ́nà wọ́n sí fún yín látara ẹran àtara agi dàbí náà ẹ̀rí wàrà ẹ sì tún yọ sẹ́kẹ̀rẹ̀ sákàwì tá a bá túmọ̀ rẹ̀ sí júìsì ọ̀nà tá a bá túmọ̀ rẹ̀ sí ọtí ó tó lọ tá a bá túmọ̀ rẹ̀ sí tọ́jẹ́ pé pípẹ́lẹ̀ rẹ̀ ni máa ń mú dọtí ó tó túmọ̀ sákàrì tá a bá sì tu sí nǹkan tọ́jẹ́ wípé kìí sọtí ó tún onáàtún onáàtún mọ́tùmá rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó rinlẹ̀ jù ni pé sákàrù ọtí ni nítorí wípé ìgbà tí àrùsàn sọ̀rọ̀ rẹ̀ ṣáájú kó tó hàrọ̀ máa ọtí òní ń sọ àwọn ìmìtìnánù rẹ̀ lé saa lórí sáàwá lè fi ọtí kún oògùn tá lò fún ìlera àbá lè fi ọtí kún apákan àfáà ní òun náà lára dọ̀rúrọ̀ lọ́wọ́ lára ìgbàtara bá níyàn tí ó sì sí nǹkan mímọ̀ tí fi kún oògùn yìí ju ọtí lọ ajẹ́ wípé òun náà lẹ́tọ̀ọ́ kéèyàn ò síbẹ̀ ṣé bọ́lá òun sàpé khinziri ní rígis ó pẹ̀lẹ́dẹ̀ ní rígis tó ti bẹ́ẹ̀ ó sì ṣe jíjẹ rẹ̀ ní ẹ̀tọ́ nígbà tí ara bá nílẹ̀ ni bákan náà ọtí náà àlefò náà kún oògùn tápà àlefikún oògùn ibà àlefikún oògùn fibroid a lè kó nínú ọ̀rọ̀ kẹta wọn sọ tọ́yì torí wípé nǹkan múmu ni sọ̀hí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí káfí ẹgbẹ̀ kan ọ̀rọ̀ kejì ni wípé èèyàn gbọ́dọ̀ dẹrú rẹ̀ wò abadan kí n gbogbo rẹ̀ bá máa mọ̀ tí tí máa pààyàn àwọn àfọ àgbà pé àrọ́ọ̀rọ̀ ni ntí ìbá wa pààyàn ká fi kún nǹkan tá a fẹ́ fi ṣe ìwòsàn àlàálì ni ṣùgbọ́n tí bá máa ń pààyàn ká wá sọ pé a fẹ́ fi kún ìwòsàn kí ni ìdájọ́ títí ẹ̀ lábẹ̀rẹ̀ kí ni tí máa di ọtí tó sì jẹ́ pé pìlẹ̀ rẹ̀ halali ni ó ní nàbí kí n láti pé nàbí wọn ó mọ̀ támú tútù wọn ó sàn náà ẹ má ti rí èso támú tútù rí ọ̀dà tí mìíràn òpó yìí ó ní kọ́lọ̀ rẹ̀ yóò wà rí gbùngbùngbùngbù tí ó fa tí wọ́n ti bá ń jẹ́ lẹ́nu báyìí kọ́dọ̀ sí ládùn ọ ní àdídùn kọ́dà i tutù lára èèyàn ju gbígbẹ rẹ̀ lọ tàbá dàbínú nígbà tá dàbínú ma ilé tá o dàbínú gẹ́gẹ́ níbi títí ń so ńlá ohun tí ó rí pàǹkù pàǹkù pàǹkù tí wọ́n wá mú wọ́n wà á rí wọ́n rí wọ́n wọ́n wà á tí kọ̀ wọ́n wà á mú bí abọ́ gẹ́ngẹ́ ńlá wọ́n bomi sí tí pọ̀ wọ́n wà á kó dàbínú ń wọ́n wà á dà wọ́n rẹ̀ nu omi látàárọ̀ tó bá di ìrọ̀lẹ́ ànábí ọmọ àmú àwárí náà ọmọ àmú ìmọ̀ ń tutù ara ó sì máa ń tutù inú ṣùgbọ́n kí ní gẹ́gẹ́ bó ṣe wà tí a bá ẹ máa mú tẹ́tọ́ bẹ́ẹ̀ ìjọ kejì yóò ti yóò ti change yóò ti dọ̀tí ànábí ọ̀wà ni wọ́n lọ dànù ẹ ń bá ẹ sọ wípé ànábì mú ń jọ kejì ọparun sí ọlọ́run sọ́rọ̀ wá tó lẹ́wọ́ sọ́rọ̀ máa ní kúlẹ̀ wá ṣẹlẹ̀ àbí òun jọ́kọ̀ tí abẹ́rẹ́ òjò náà wọ́n bá wọn sànú wọ́n kùnú gẹ́gẹ́ bá àmì àṣìlẹ̀ ṣe lọ́rọ̀ á mìíràn sí èèyàn lè mú wọn sàn wẹ́rẹ́ tẹ́yìn wọn sànú tẹ́yìn wọn sànú èèyàn ó sì rẹ sínú so iraq wọ́n fi inapu náà ṣe èso grape wọ́n fò náà se ọ̀pọ̀pọ̀ èso sẹ́ẹ̀sì mọ̀ wípé àwọn lárúbáwá wọ́n lè ní ìṣesí tí ó yàtọ̀ sí wa nítorí pé ìrìn èso tí ń bẹ lọ́dọ̀ wọn kéré ìwọ̀nba tí wọ́n bá rí náà wọ́n fẹ́ fi máa pa ẹnu dà ṣùgbọ́n àwọn òun lọ rẹ̀ torí èso tí bẹ lọ́dọ̀ wọn bí pọ̀ bẹ́ẹ̀ pé ká sì àmọ́ mẹ́sàn kẹ̀kẹ́ mẹ́jọ lójú ẹsẹ̀ káwa kọ́kọ́ rẹ̀ náà káfífẹ́ fún omi rẹ̀ mu a lè rí sí nǹkan táwọn ọmọ lọ́dọ̀ wa ń bí ṣùgbọ́n nàbí sàrásálám ọmọ bá ṣe ìmáàmù tí wọ́n bá ṣe ní alẹ́ wọn múra rẹ̀ ṣùgbọ́n tí wọ́n ṣe lálẹ́ wọn lè múra ní ọ̀rẹ́ ọjọ́ kejì yóò ti di naam yóò ti di nǹkan mi nǹkan tá a lè sọ wípé ọjọ́ lọ́dọ̀ wa ò ní omi dùn ẹ̀sìn wọn mílíkù náà á ń gbà wípé ń wo bà wípé ọ wà ní nǹkan téèyàn fi tọ ìdọ̀tí dànù lára tẹ́lẹ̀ bí bọ́bá mú nǹkan kẹ́kẹ́kẹ́ kò lè ọlọ́run ọ̀ràn sáyé ìlásán pé gbogbo tó wákà sí o kọ́kà jèrè tàbí kọ́jẹ tí ò ní nítumọ̀ abẹ́rẹ́ àkíyà ilé yẹn nàbí ìdù táìmù tí ànàbí fi máa mú ìjẹ́ ẹnìkan lè sọ wípé kí wọ́n fi kún nǹkan tá a fẹ́ fi ṣe ìwòsàn ìjọ tí ẹ̀ lébú ìyàpẹ̀rẹ̀ lọ là kò mú ìyàpẹ̀rẹ̀ lọ mọ̀mọ́ o ṣùgbọ́n tọ́ba ẹ̀ chẹ́ǹjì sígbà tánà bí ẹ̀ mú mọ́ o sáà lè wò pé ìpìlẹ̀ rẹ̀ ṣe bí ń tà mú ni káfíkó àwọn apákan àfa wòye sí yòó nínú àwọn nǹkan tó yẹ wípé ìpìlẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀dà àrílọ́dọ̀tí kò fọ́ tí bẹ̀rẹ̀ wọ́n ní tó bá padà di ọtí tán ìpìlẹ̀ làwọn ò fi bá lò a lè fi kún kí ni o a lè fi kún nǹkan ìlera ṣùgbọ́n òkúrú ìgbà tó bá ti di ọtí ọtí ní ìdájọ́ tí ọmọ ní àwa ní ọ̀rọ̀ kejì ni pé a lè fi kún ìlera kí àkọ́kọ́ náà tá a bá padà síbi mẹ́ta òkú mẹ́rin tọ́lọ̀ láti halali tá a bá padà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ nǹkan jíjẹ lásìkò ebi gbogbo wa la mọ̀ wípé yóò tiẹ̀ kọ́kọ́ gbénú rọ́nà ó clear ṣùgbọ́n tọ́lọ̀ mọ̀bọ̀ òpè ní ìwòsàn ìfẹ́ fi nǹkan sí ìwòsàn gan kọ́dà kọjẹ́ nǹkan àlàálì ẹ̀mí wa gbọ́dọ̀ lẹ̀mọ́ lọ́hùn subhanahu wa ta'ala pé òun ni ó fi ìwòsàn bẹ́ẹ̀ gbogbo wọn mọ̀ pé kò sí ní èèyàn lè lò tó lè jẹ́ nǹkan ìwòsàn tí ó sì sọ pé àforí àforò kò gbọdọ̀ mọ́rí ìwòsàn bẹ́ẹ̀ tọ́mọ wa jẹ́ wípé tọ́jà làálì gan àlepọ́ ní àforí àfọrùn kí láwọn àwọ́dé bíi àràmù táàlàrà lórí adébẹ̀ ọ̀rọ̀ kanu mọ̀ṣkúùkù ni ṣèfáwùta lè rí mẹ́ ìwòsàn tẹ́gbẹ́ yìí méjì òní ọmọ gbé wa tọ́bọ́ wá tó wá jẹ́ nǹkan tí ó tó wá bí wàhálà ní sẹ́sì gọ́ọ̀rọ̀ habarẹ̀ sẹ́sì ọgbà wọlé nítorí lè bí wàhálà ní láà ẹ̀sùn lè gbà wọlé á wà padà sínú hadith abdul mas'ud radiyallahu ta'ala anhu ó ní anabi sọ̀rọ̀ sánsọ yìí pé òun náà sì padà sọ ṣùgbọ́n àwọn afa sọ pé ọgbà hukumu arọ́fẹ́ ilẹ̀ anabi fúnra hàdà láàyò kọ́ ibi rọ́ọ̀rì ó ní kí ni tọ́fà tí abdul mas'ud fi sọ̀rọ̀ òun gan wà ní fasul khitab ẹnìkan bẹ wọ́n pè ní Khubayr ibn al-Ada Khushaym astaghfirullah Khushaym ibn al ara yóò yá ṣùgbọ́n tó ṣe inú ni inú ni o ìnira ìpọ̀ wọ́n wá lo ogun nǹkan kò mú ẹnìkan wá lo mọ̀ nǹkan rẹ̀ ṣùgbọ́n àwọn òkú ọtí ma a àwọn igi àwọn aláàmì ẹlẹ́yìn ẹ̀dá ara ní ẹni tára ní gẹ́gẹ́ wípé ohun ní mú hatta tas'alu li abdullahi bin mas'ud ẹ bá ń bi abdullahi mas'ud kí n kú kí n pàdé ọlọ́run lẹ́ni tí sí mi ó pé ju kí n wà láyé lọ kọ́lọ̀ wọn máa sí mi abúlábùn masoudi ńgbàtọ̀ wá gbọ́rọ̀ ní a láàdẹ́sùkú àwòlẹ́dàkùn lọ́mọ́rọ̀ ẹ mọ́ fún àmà yí àwọn èèyàn yí ẹ mọ́ fún ọlọ́tí mú o fa innahum qad wulidu ala al-fitra nítorí pé lórí ọ̀kan ṣoṣo ọlọ́run ọba orí wọn lé wọn ò bí ẹ lórí ìjẹkújẹ o wọn ò bí ẹ lórí ìmúkúmu o ayé lọ mà níbi adámẹ̀dé títí ń kọ́ bí ẹsẹ̀ yìndẹ̀kújẹ́ o títí ń bí ẹsẹ̀ mọ̀mùkúmù o wà inna Allaha lam yaj'al shifa'akum fima harrama alaykum ìtọ́nà ń bá sì ti ṣe ní èèwọ̀ fún yín kò fi ìwòsàn yín bẹ̀ ajẹ́pẹ́tọ́ bá tọ́ka wa nígbàtà bá ní wa síkájẹ lẹ́dẹ̀ síkájẹ òkú mbete síkájẹ ẹjẹ́ yí pé asìlù ní pé yóò gbé inú ró lásìkò bìnú ìmọ̀ bó ti mọ ní ọmọ yóò gbèrò e ṣùgbọ́n ìwòsàn wasẹ́ kò fi síbi tọ́ba ti ṣe ní àrọ́ọ̀mù fún wa a jẹ́ pé tá a bá wò pé kẹ́mi ọmọ bọ̀ kẹ́mi ọmọ bọ̀ àfi ká nípa àfọtí kún tá a fẹ́ fi ṣe ìwòsàn wà láyà ń ṣeré lásán ni. ṣé ẹ sì mọ̀ pé àárẹ̀ gan máa lọ láì lo oògùn gbà mí bí àbá lóògùn ọlọ́tí tó wá ṣe déédéé ìgbà náà ó ṣe déédéé ìgbà tá wọn lọ ni kèé ṣe ọtí àtòògùn tí wọ́n fi kún un ló fi lọ agbọ́dọ̀ nígbàgbọ́ kí n tó sọ agbóba ẹwọ tó gba ìlú kan lẹ́nu samson sọ pé tó bá ti dẹ̀yìn ìgbà àwọn èèyàn máa sọ ọtí ló kọ mí ọtí làwọn èèyàn mu wọ́n wà ní ọ̀pẹ́ yìí ó kọ mí ni wọ́n sọ báwọn wọ́n ní mọ́kútàgédé oríṣiríṣi ọkọ̀ òní wọ́n mọ̀ wá sọ ìdán anabi sọ̀rọ̀ sálàm ó ti bá lè clear rẹ̀ wípé ọlọ́run ọ̀bọ̀ sọ àárẹ̀ kankanlẹ̀ àfikọ́ sọ ìwòsàn rẹ̀ tì í gbogbo táwọn wí atótóbi látọ̀dọ̀ àwọn àfa sahih hadithu ta turi bilabla na abbas an kan yan san pé ko kunle sahih dodo annabi ababnu ma lọ́dọ̀ abla mas'ud abla mas'ud ló sọ ṣùgbọ́n àwọn afa kan wí pé in to na ba le so ru e ti esi so ni an fẹ́ sin fi sọ fún a wí fi ko ogun ah Ọlọ́run ni ni tara ba ni ko àní ẹni tára bá ní ọlọ́run ní kó lu ẹ̀jẹ̀ tàbí kó jẹ́jẹ̀ sọ́nà ọ̀sán pé kílọ̀bù ẹ̀tẹ́lẹ̀ ni àwọn afáà ní ẹ má wulẹ̀ kó wa sí dáàmú tẹ́ ẹ bá lè lẹ́yìn dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam á sọ fún yín الله تعالى عنه وارضاه طارق يدا داني طارق nǹkan rẹ̀ máa pọ̀ ń wọ sọ̀hábà bíi pé ògùn lè tẹ̀ báwọn ilé ìbáyìí ọ̀dà pọ̀ fún un rọrùn kí nìkan báyìí ọ̀dà pọ̀ ó wá lóògùn kan tí máa báwọn èèyàn kí ṣùgbọ́n dúdú ọ̀pọ̀lọpọ̀ ògùn yìí wọ́n máa ń fọtí ikùn ó wá dìde ní rẹ̀ njọ́kan ọlọ́bàrà Rasulullah sàá sàlám anil khamr anabi kí lórí sí ọtí fanaha anabi ayé ọtí má fi kanú a ò kẹ̀rí à mà yẹ sinamu tó bá sàrè fáwọn ìgbà ní but ọtí ọtí náà sì wà sáǹfààní ibà wọn sọ nù alukur'an wípé kò sí pé òní sọ fáwọn ìgbà wọn ní tó ń sàn sọ fáwọn ìgbà bọ́ màá sọ ti alukur'an tó bá yá ọ sàn sọ fáwọn ìgbà wípé ní but ọ̀dà ma wá sọ ọ̀gá fún ànàbí sàlám kí n wulẹ̀ mọ́ wulẹ̀ jẹ́ mbèrè mpọ̀ ọtí ma ọtí tó ń kó kóńtò asinaw bíi dàwa mo mọ àwọn nǹkan ìlera pọ̀ ṣùgbọ́n tọlọ́tí lọ́pọ̀ jù tí mo mọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ lórí kódà bí nǹkan dáyà láàmú mo tọ́ bá gbèrú ara yìí mẹ́wàá ìpèsè ju mélòó o ti wọ tọ́lẹ́tì gbogbo ẹ̀ ti lọ olóògbé rẹ̀ bẹ́ẹ̀ fúnra mi náà mo máa ń ṣe wọ́n sì ọtí mu tí ó tó gidi yìí o máa anábì ní òfin yẹgẹ́ni àwọn ọmọ fi ṣe òsàn laysa bidawain wà innahu da'un adébí ni ọtí tó ń wó wàláì kò sí ìwòsàn bẹ́ẹ̀ wàláì àárẹ̀ gbogbo ògùn tẹ́ ẹ bá rẹ̀ mọ̀láyé tẹ́ ẹ bá ti fọtí sí ẹ gbà pé ẹ dákun àárẹ̀ nìní kì í ṣe pé ẹ yọ àárẹ̀ kú bí nǹkan kan bá sì lọ nírú nǹkan tí ń kọ̀m̀plẹ́ǹ tẹ́lẹ̀ kọ́mọ retí mẹ́wàá tílẹ̀ kò rí ó tó sí kí wàá lè rí wa èyí ni pé olóhùn kí ẹ wọn wọ́n ní nígbà tó lọ́n fẹ́ sọ ti di àrọ́mù ẹ̀ẹ̀mẹ́ta ni àyà tó sọ̀kalẹ̀ ń parẹ̀ ọlọ́run sọ pé à ẹ sì wà máa wò ó ṣé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala òun mo èmi mo ṣe ọtí bí mo ṣe ṣeun ṣé ẹ ma mọ̀ pé ọtí ẹ máa ara igi ẹ máa mú bákan wọ́n gbọ́n lérè pa ọtí àti tẹ́tẹ́ yìí sọ fún ọ pé ọtí tẹ̀ ń wò àǹfààní bẹ́ẹ̀nbẹ́ ṣùgbọ́n àǹfààní ibẹ̀ kékeré ni ọlọ́mọọmọ dàkọ pé àǹfààní bẹ́ẹ̀nbẹ́ nígbà wà lẹ́lẹ́ kẹta ọlọ́run ní a'udhu billahi minash shaitani innamal khamru wal maisir ọtí tẹ̀ ń wò àti ọsàn sọgbọ ẹ̀kan bọ̀ ó àti dáadáa tó ní ohun bẹ́ẹ̀bí ọtí bó ṣe kéré tó tó ti sọ síwájú níjọ́ ti ti sọ ayà ó ti di àrọ́rùn kalẹ̀ fasúlì bá ti lè họmúrù háàdì hìlì mànáfi gbogbo àǹfààní ọlọ́run sì ń kó kú omi láti sánmà ẹgbẹ́ wa ní táwọn àfáà sọ kò rí bẹ́ẹ̀ a nìkọ́ wa bá ní túmọ̀ hadithi tọ́rí ibùnú sọ̀yìntì àlejò àfi rọ́dí alọ́dà náà rọ́ fi gbóògùn à ààrẹ gan ló ń gẹ kìí kí ni o wàláì kò sí ìwòsàn bẹ́ẹ̀ ààrẹ òun ni kò sí kí ni o kò sí ìwòsàn bẹ́ẹ̀ táwọn tó bá fi ń sọ bá bí ojú nira bí ojú ikú bí ojú àǹgbálí rẹ̀ ajẹ́ wípé àlẹ́tọ̀ jẹ́mọ́ ẹ̀wá jẹ́ kí ìsára dáadáa tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ wa lónìí sẹ́mà mọ́sálásí ilé ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹ̀kọ́ wo ẹ̀kọ́ tí ó tu ara lé la ẹ̀kọ́ tí ó tu ara oko la kèése lé tún aláṣìírí mọ́sálásí tó ń gbọ́ ọkọ́ bá wọ́n kọ̀ padà sí mọ́sálásí ṣiṣẹ́ lára rẹ̀ àbí òṣẹ́ lára rẹ̀ kọ̀rọ̀ wà ní ọmọ máàkì ẹ̀ tẹ́ẹ̀mẹ́ tí ń sọ́dọ̀ nígbà tó bá di pé ìnira bá dé sọ́nkálukú máa dúró bọ́lọ̀ ń ṣe sọ àbí a máa lu jẹ̀máà àwọn àdúrà wípé ààrẹ tá a fẹ́ lóògùn sí ṣé bá nàbí gan tó sọ fún wa pé oògùn tó tó dógùn àlàálì gan òun kọ́ ni màá máa rẹ̀ ń kú o oògùn yẹn lọ rèé pàdé pé ìgbà tí wọ́n ń kú òun bẹ̀ ìjọba yìí ni ara àwọn nǹkan tí ó sì jẹ́ ń jọ́nà ìnirú nǹkan tí ó tò lótòjó ó bò wá ó ṣe déédéé bákan náà ọjọ́ tí mo sì fẹ́ mú kú olùpin ìjọ tí mo ní yóò fi ṣe tí ó fi rí nira nírú ìran àárẹ̀ o arẹ́bìnrin tó ń bọ̀ fún jọ wájú o ṣùgbọ́n tí ó sì ọ nínú ọdún yìí gbogbo òní láti bẹ́nu ọdún yìí fifty ní lápẹ̀rẹ̀ tó fẹ́ fi síbẹ̀ nìkan nọmba forty nine ti yàn wá wá ìgbà tó lóògùn tọ́lọ̀ gba yóò sì lọ njọba yìí ìjọ náà náà ní ọ̀nà yóò àṣe déédéé tí arsenal sẹ́kìnì tọkọ rẹ̀ tọ́ba wá jẹ́ gbogbo àlàyé gan wọ́n lò gan kọ́ ọ̀pọ̀lọpọ̀ mú káà gáràjì ọ̀pọ̀lọpọ̀ rán àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ gán bẹ tó jẹ́ pé àjọ ń kírun tí mo sì mọ̀ mo ti pẹ̀lú mi pé pé pé pé pé pé ọtí mọ̀ ọ̀run lẹ́nu ẹ̀ wọ́n lá gbọ́dọ̀ mú wàláhì wàláhì ìlẹ̀dílà ìlà ìlà wa. bẹ́ẹ̀ sì ni ẹ má jẹ́ àfọlọ́ síbi tó jìnnà àrísàn sọ pé gbogbo ẹni tí bá ti ń fi nǹkan kan ṣe ìsẹ̀mí rẹ̀ tó bá yẹ kẹ́mi rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀rẹ́ ọlọ́run náà ó sì máa bí àbùkátà rẹ̀ mi tó kẹ́mi sí wọn kọ́dà ẹ̀sìn wà wọ́n ìmọ̀ kọ̀ wá sóògùn àti ẹ̀rẹ́ fún mi tó sí lára mi mọ́ ṣùgbọ́n tí bá ti lu kí ni ọ̀pẹ́ yẹn báyìí ara mi àyági yági bàbá kan bẹ lọ́nà ìyàpọ̀ ó ti ṣèṣojú àyè kó tó rí pé ó kúrò ní barracks ara àwọn tí wọ́n fi jagun kùnjọ́ ni bàbá yìí ti wọ bíi seventeen kankan bàbá wa máa mú gbó èèmọ̀ ọlọ́run wá ni pé oní ọ̀pọ̀ ọdún mọ́ṣáláṣí oní ọ̀ka ikú mbẹ ní ńbọ̀ wá yá ààrẹ wá dé ààrẹ ní agbára tí gbogbo ara lé gan fẹ́ ní pati mo sì díjọ́ kaba yìí bí àwọn tí ẹjọ́ ọmọ gbogbo ṣe wà lọ yaba wọlé yaba gbé wà bóde ara lé kò lé súnmọ́ wọn fọṣọ rẹ̀ wọn wẹ̀ hmm, bẹ́ẹ̀ sì táàbù náà kàdà yaba gbé lọ lé gbó nígbà tí àwọn ọjọ́ tẹ̀lé ló wọn fún gbómo òmùgbó ọwọ́ wọlé fún rẹ̀ lọ́wọ́ ní bàbá wọn jókòó wájú ìtàgé ah ṣe rí èlò àwọn àbá àwọn wàlúùlá yẹn bá ní bú ọ̀sà pàdé orí ẹ̀ ló kú lára àríwá ń bá yági yági ara mi sì sílẹ̀ wọ̀ ọlọ́run orí orí nígbà yìí mọ̀ wọ̀ bàbá yìí ọ̀lọ́sẹ̀ méjìlá yìí dé lẹ́yìn ìgbà ṣùgbọ́n tá a fẹ́ fàyọ ọ̀pọ̀ bí ọ̀rọ̀ rẹ̀ òǹgbó ní ọba àwọn sọ̀rẹ́ lójú ikú ojú àlàáfíà lábùsùn náà bára wọn sọ̀dá yìí ìwé ẹ̀ká wúlò fúnra wa àwọn ògbóró ìgbésẹ̀ ibi tá alájọ ń ṣeré pàlẹ́ àní dẹ́ẹ̀ lójú ọlá àní dẹ́ẹ̀ lóyún ó sì dá àbí ẹ̀dà kún ọ̀dá ìdán àgbọ̀rọ̀fọ̀ ti kún ìwòsàn bákan náà gbogbo tọ́lọ̀ ń ṣe ní àràáwù yìí ẹsẹ̀ àwọn pariwọtí pariwọtí sáà lẹ́nu ọ̀rẹ́ ẹ̀kùn ni kéèyàn fi pafo akíló burú bẹ́kẹ́ ṣé àlẹ́nu ọ̀rá ẹ̀ẹ́ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ kò sẹ́sì tí gbogbo tó fẹ́ jẹ́ àrọ́rùn ṣùgbọ́n tàbá tí ń sọ̀rọ̀ kákìí sára pẹ̀lú ìṣesí àwọn àfa ìran ẹlẹ́bẹ̀ mẹ́ta lọ́wà ẹlẹ́bẹ̀ ẹ̀gbó ń bẹ ẹlẹ́dẹ̀ ilé ń bẹ táàrí ẹlẹ́dẹ̀ omi náà wà wọ́n sì lọ bí mọ́mọ́ ní kìwì gbé sáà lè jẹ ẹlẹ́dẹ̀ ibẹ̀ ti gbọ́n tọ́lọ̀ ọba sọ wọ́n ní ṣùgbọ́n ó tún wá kù kàtà fẹ́ bí ọ wọ́n ní ẹlẹ́dẹ̀ omi ńkọ́ ó ní ṣe bẹ́ẹ̀ lẹ̀ ń pè ní ẹlẹ́dẹ̀ omi ìmọ̀mọ̀ wá dákẹ́ torí wípé hukumu gbogbo ti ń gbénu omi ìyàtọ̀ ni àfọ̀ ọ̀fẹ́ fẹnu ẹ̀ sọ pé gbóná ẹlẹ́dẹ̀ ń bẹnu ti ń bilé rẹ̀ àfọ̀ àwa ní ṣe bẹ́ẹ̀ lẹ̀ ń sọ lóko sọ́nà gẹ̀gẹ́ làmọ́lẹ̀ fún ìtọ́sọ̀ pé sẹ́ni dẹ́wọ̀ yìí ó kọ rẹ̀ ní ẹlẹ́dẹ̀ omi abẹ́ rí pé ẹ̀dá kan tọ́lọ̀ ń dá ti ń gbénu omi ni ṣùgbọ́n jọ ìkẹrí nínú tọ́lọ̀ ní ẹ̀mẹ́jẹ tí ń bẹ̀rẹ̀ ẹ̀wà fún orúkọ rẹ̀ ẹ̀lẹ́ olè tí mọ́ màlìkì mú lọ́wọ́ torí pé ìdí àfa wàláì wàláì ó súnyàn mọ́bìnú ọlọ́run tí èsì kékeré téèyàn bá ti elu ọ̀rọ̀ ẹ̀bọ̀ sáàmù sọ ní ti ìdá tó ní pé e, e, èèyàn nìkan ní ń sọ adúrà ẹ̀ ti ń gbọ́ tí wọ́n máa fi lọ bọ́rọ̀ ọba sùpátà á lò orí ìyàn ni wọ́n máa kọ́lé jẹ́mà ẹ̀dí ákè sára sí tọ́bọ́ wọ́n jẹ́ pé bẹ́sẹ̀ wá sí ń tú palẹ̀ rẹ̀ sí wọ́n rìn mi àti ilé babaláwo náà wọ́n rìn mi àti ilé rẹ̀ ìyàwó pé lẹ́sẹ̀ o aláìmọ́mù ti aláìkaníyàwó ìka ìka ọ̀kan náà yàgbá mi sọ̀rọ̀ bí ìjẹta wọ́n bí ìjẹta náà ni wọ́n ní ah wọ́n kọ́ lọ́wọ́ wọn wọ́n ní nǹkan mọ̀ ń èèyàn ní kí wọn ni ẹnìkan sọ̀rọ̀ fáwọn pé wàláyé ní ìsìn báyìí mo ti mọ̀rọ̀ gbèsè ayé mi báyìí ọlọ́run kẹsẹ̀sẹ̀ gidi ni ọmọ mọ̀ ń pa ara wọ gbogbo nǹkan mi báyìí ló ti bá wọn gbogbo nǹkan tí kọ́ra wo ti ń kó èmi gan tí táàsì tó ń fojú bí àfà àwẹ̀ tẹ́ náà máa ṣe wá sí oníṣàǹsọ́ ìṣàǹsọ́ onígbọ̀ pẹ̀lú bá ní á ah, ṣùgbọ́n <laughs> ọdà kéyìn olójú àná nígbà mo rí aṣọ táà fọ́ àwọ̀ sọ̀rọ̀ nígbà tó bá mi gbòrò àwọ̀ mẹ́tán mo ṣe bọ́ lẹ́nu mo tó fún lásọ kan wọ́n ah, ní wọ́n wò pé ẹnìkan bá wọ oró wúra wọ̀ ó tún sọ fún ẹni náà padà wọ pé ah ṣùgbọ́n àti ah, mọ́gbà lùsùnà tí yìí sí lẹ́pẹ̀ lọ ọ̀lẹ́ ìtẹ́ bá ráyè tẹ́lẹ̀ gbogbo pé àlò lọ́wọ́ àti gẹ̀gẹ̀ ọ̀lẹ́ ìtẹ́ bá lè tẹ̀lé ní kọ́dà kọ̀ díẹ̀ kan péré báyìí gbogbo gbèsè ayé bẹ́ẹ̀ ti bá wọn sọ tó kù tẹ́ lò wọ́n sọ ó sì lóhùn kan lásọ ó sì gbà wípé in tó díjú mú ayé títí òní ọ̀yẹ̀dú ẹ̀ òun náà ní kó sọ pọ̀ nbẹ̀lá sọ ẹni òbí ní nǹkan tí àfáṣà sí ọ̀dà nígbà wọn tó rí aṣọ tó wọ̀ ọ̀ tó bọ̀ lásọ̀ jamaa baasi ma ti bọ díẹ̀ díẹ̀ ni inshallah rahman tó bá mẹ́jọ a kò sínú àmàsáìlù kan tó ní bá ṣe pẹ̀lú àwọn tí ń pera wọn ní medical personnel ìjó tiẹ̀ lẹ́tọ̀ọ́ kéèyàn sọ pé òun fẹ́ ìwòsàn náà ni ká yọ iṣẹ́ lára ẹnìkan ká lọ fi rán ara ẹlòmí ìwòsàn náà ni bákan náà a fẹ́ kọ́wọ́ èèyàn lẹ́kọ̀ọ́ ká mọ́ didi orí òkú ká máa gé ká máa lò láyò kójú ọwọ́ ajá pin bó ni ó ṣe yé wọn tá a bá ṣe nǹkan yìí bákan náà ṣé èèyàn lè wò soso pé àá ní àbá tọrẹ tọrẹ náà báyìí tọ́lọ́ sì sọ pé ń bá ń tọrẹ kódà ìtọrẹ gbé pápá tí ìwọ̀n bá tún máa fi sáwọn èèyàn a máa pa iná ìbínú Ọlọ́run Subhanahu wa ta'ala dókítà ní ẹ̀ àfi tí ọ̀bà kúrò rárá àdìfẹ́ lómi ni ẹ̀ máa mú bọ́nà ọ̀bà pàrọ̀ ìmọ̀ọ́mù ọ̀wá iṣẹ́ ẹ̀rí tí mo ṣe ti dọ́dọ̀ Ọlọ́run ẹ sá kún mi ni ògbóǹtẹ́ bá ti fi sọ́ba ti wúlò báwo èèyàn bẹ́ẹ̀ máa lóṣù sẹ́yìn lè sọ bẹ́ẹ̀ eléyìí ni ó wà mú wa já sí bí débẹ̀ láyé òdi òní tí wọ́n pẹ́ sí ìsìláàmù sọ̀rọ̀ lé lórí àbí ọ̀sẹ̀ kí ni o àbí ọ̀sọ̀rọ̀ lé lórí bákan náà ká fún ni ní ìwọ gba ọ̀nà fẹ́ ká tó lórí ọtí àwọn ní apanupọ̀ lórí rẹ̀ gẹ́gẹ́ ọba yé wọn mu ṣùgbọ́n ọ̀nà tó bá gbọ́ ayé lẹ́yìn náà á bàrà masa ìdí má débi ọ̀rọ̀ àwọn àbíbáwò ayé òde òní bíyàwó lè mìíràn rahman téèyàn ó fi mọ̀ wípé téèyàn bá ti jẹ́ dókítà alábẹ àwọn nǹkan kan bẹ tẹ́ pé dandan ni lọ́rùn rẹ̀ kọ́ mọ̀ nù dájú ẹ̀sìn a jẹ́ pé àwọn àfa àwọn ni ògidì dókítà ẹ̀yin mú abala kan ní ntí á mú ojú ntẹ́yìn mú lọ ìdán àmọ́ wá sára yìí pé ìjẹ́ alẹ́ fún yàn mu nítorí pé ó fẹ́ gé burè kan kúrò lára rẹ̀ kí ara yòókù òfin lè lálàáfíà kí wọ́n fi ṣe ìzálà fún ọpọlọ rẹ̀ tá a bá ní ọtí kọ́ ilé ìtẹ̀gùn alábẹ́rẹ́ lónìí náà nǹkan kẹsàn-án wọ́n ṣàdúrọ́ọ̀gì wa ni ó náà ti kóónù nàvíìrù rẹ̀ ó náà wọ́n náà mọ̀sáìlù tá a máa alájà àti jásí bíi ọ̀rọ̀ tàn tí wọ́n jẹ́ onídókítà tá yóò dùn ní àwọn tó ní lẹ́kùlẹ́jà ìlà tí ń rìn bọ̀ tẹ́lẹ̀ láti gbà inṣàlá rahman tọrọ àti ìgbẹ̀mí sanastamiru fi tawdihi hadhihi al-masail in kana fil umri baqiya alhamdulillah alhamdulillah alladhi أحمده وأشكر على نعمه ظاهرة وباقنا وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان ربنا سبحانه وتعالى بعث رسوله محمدا صلى الله عليه وسلم رحمة للعالمين فيحل للأنام الطيبات ويحرم عليهم الخبائث كل ما يضر الإنسان ويتضرر به فقد لنا عنه الشارع تناولها أكلها أو شربها أو التداوي بها فإن الله سبحانه وتعالى ما أباح الميتة ولا الدم ولا لحم الخنزير فقد سماها رجس رجسا ولكن في حالة الضرورة ربنا سبحانه وتعالى رفع الحرج أما تناول الميتة عند الضرورة ورفع الحرج أما تناول الدم عند الضرورة ورفع الحرج أما تناول لحم الخنزير عند الضرورة ولكن العلم نظر لهذه المسألة فقالوا ألل القياس يدخل الرخص أو لا يدخل الرخص القياس هل يدخل الرخص أو لا يدخل الرخص نظر بعض العلم إلى أن القياس لا يدخله الرخص واحتجوا بما جاء من أثر الإمام الزهري رحمه الله رحمة واسعة بأنه كان يفتر إذا سافر أيام رمضان ولا يفتر إن صار يوم عشرة سئل عن ذلك فتجاوب معهم بقوله ربنا سبحانه وتعالى سمعت أباع الفطرة لمن كان مسافرا في أيام رمضان ولم أسمع هذا منه في قضية من صام يوم عاشوراء لذلك كان الزهري لا يرى دخول القياس في الرخص ولكن هل أباح الشاري عند الضرورة شرب الخمر أو هل أباح الشاري عند الضرورة أكل إيه، شرب البول كذلك قال العلم لا بد من قياس هذه الأشياء بما قد بينها لنا ربنا سبحانه وتعالى ولكن أصدق الأقوال أنه لا يجوز تناول البول فقد سمى رسول الله صلى الله عليه وسلم البول رجسا وسمى رسول وسمى الله سبحانه وتعالى الخمر رجسا لكن من هنا قال بعض اهل العلم القياس متحتم في هذه الأشياء لماذا ربنا سبحانه وتعالى سمى لام الخنزير رجسا مع هذا أبا أكله عند الضرورة إن سمى رسول الله صلى الله عليه وسلم البول رجسا فقد أبا الشارع تناول رجسا بإباحة أكل لحم